kọ̀ọ̀rọ̀ láti yẹ láti à wíì wà bá sí àbúrò mi. ẹ tẹ̀wé láyé ẹ tẹ̀wé láyé wà bá sí àbúrò mi. wà bá sí àbúrò mi. Stop! Stop! Stop! Stop! ẹgbà báyìí ẹ lọ ẹ á lọ. ìwọ ogun sí àpò mi ìwọ ogun sí àpò mi sọ ẹ dúró ẹ dúró sọ ẹ dúró ẹ dúró ẹ dúró ẹ dúró. olókè méje olókè mẹ́jọ òfin bọmọdé ṣeré dàdà ọmọ ìkókó kókó. lókè lẹ́jọ́ kò fún àtọ̀rọ̀ ń bí ẹ̀wọ̀n lẹ́nu máa ń gbọ̀rọ̀ èwo ló bẹ̀rẹ̀ lẹ́jọ́ ṣiṣẹ́ má ṣiṣẹ́ tiẹ̀ lọ́jọ́ olókè méje ilé olókè mẹ́fà ṣèbí ọmọdé ṣeré wà bàtà ọmọ ìkókó. ẹni ṣe orí ni kẹ máa kọjá gbọ́ ẹ má ṣiṣẹ́ yín. mẹ́sì mẹ́sì mẹ́sì mẹ́sì mẹ́sì mẹ́sì mẹ́sì mẹ́sì. kò sọ̀rọ̀ mọ́ tó bá gbọ́ no remedy bó bá sàdí dọ̀hún kó bá ń sà sàlàyé fún dáàdì mi pé kí ẹ má gbàgbé o tí mo rán o pé kí ẹ rántí mi ọgbọ́ ntutu. àmọ́ àwọn èèyàn náà dájú sá olórí ikú ọmọ kó fa okùn lásán àwọn yọjú lẹ́nu báyìí hey, ayé. àwọn ẹni tó kàn ẹ̀ẹ́dẹ́gbẹ̀lẹ́ jìnnà yín náà ẹ̀ka fi sáré. ẹ wo ẹ wo. ọ̀jẹ̀ lẹ́wọ̀. mọ́dọ́mọ́ ẹja lóró wọ́n mú kúrò lómi ó dájú àgèrè. talẹ́lẹ́ ibi rẹ̀ dàkún. Hmm, ó ṣe bàbá ọkọ mi alébíoṣù táyọ̀ alébíoṣù mọ̀ ń béèrè. táyọ̀ alébíoṣù lára àwọn òṣìṣẹ́ wa nìyẹn àbí sẹ̀wọ̀n lẹ́yìn. lẹ́wọ̀n ni. táyọ̀ alébíoṣù ah, ah, tọ́pàyàn o kọ màmá o. ẹ aa mo mọ̀ pé kò màmá ṣáàṣì máa wo ọmọ tó fún kùmọ̀ lọ́rùn nísìn wọ́n á ń gu rẹ̀ ni o à ń gu rẹ̀ ni kí ni jagata fi mú lọ bí wọ́n ti à ń gu rẹ̀ rí àwọn yẹn di lọ́rùn ọ̀nà àti ilẹ̀ ikú lédè yẹn ẹ wọ́n dàpọ̀ ẹ ó ní kẹ́ ẹ pẹran gbẹ ìjọ mẹ́jọ òun o ṣé bó bímọ ẹ mẹ́sọ̀ gbẹ ẹ pèrò kẹ́ ẹ pẹran ẹ gbọ́ ẹ pẹran ẹ pẹran bàbá wò dáadáa irú èyí ìyá tẹ̀ ń ka tẹ̀sùbù inú àwẹ̀ yìí náà tẹ́ ìkéwì tẹ́ ìkéwì ara yín náà lè lè ṣe pé ìṣàkóbá fún tẹ́ pẹ́ ẹ má pẹ́lẹ́ yìí o kínú. ẹ bẹ pẹ yàgbà yàgbà yàgbà yàgbà yàgbà yàgbà yàgbà yàgbà yàgbà yàgbà yàgbà yàgbà yàgbà yàgbà yàgbà yàgbà yàgbà yàgbà yàgbà bẹ́ẹ̀ bá orí ní gbàláwo rè kò ní sórí làwa náà gbé kárí orí ló gbé Obama dé ti sọ̀bà Amẹ́ríkà ẹ̀wọ̀n orí ẹ̀wọ̀n orí ìjà wàhálà tí wọ́n máa ṣojú wa pààyàn àwọn tí ti pa lójú wa nìyí o wọ́n ṣe é kà èrè àwa ti forty five yard tá a ti ń ṣe sáfíìsì nílẹ̀ yìí rè bàbá mẹ́lò mi wà tí wọ́n dẹ́wọ̀n ọdún mẹ́ẹ̀ẹ́dógún tán yard fún yóò fi alẹ́ sí i lọ ni àwa lọ̀gẹ́ ẹlẹ́wọ̀n wọ́dà wọ́dà ọ̀gẹ́ ẹlẹ́wọ̀n olórí ẹlẹ́wọ̀n làwa wáì mi wáì mi o wáì mi ó ṣe jẹ́ mi wáì mi o wáì mi ó ṣe jẹ́ mi àmọ́ orí kọ́ yìí iye mi ṣe dọ́kà mọ́ mi ò ṣe wọ́dà mọ́ mi ò ṣe wọ́dà mọ́ àwọn náà wọ́dà mo mọ̀ wọ́dà mo ì ṣe wọ́dà mọ́ kí ló dé irú orí táwọn ẹgbẹ́ ká irú orí ibú wèrè orí Fáṣọláni èmi kan mo lórí kí n bẹ lórí mi nísìnyí mi ẹ̀ẹ́dì orí mi orí gómìnà ni Fáṣọlá ló sì ya orí lórí lọ́wọ́ mi pé tá délé ayé lẹ́yìn ogójì ọdún wọ́n dorí mi padà Fáṣọlá rẹ̀sì ẹ̀. kẹ́mi kẹ́mi ni ó. kẹ́mi. <laughs> màmá. ẹni sùúrù Fadékẹ́mi ń bọ̀ ẹgbẹ́ ọmọ wọn dàsẹ́ ti pa ni. ẹ màmá màmá wọn ní Fadékẹ́mi náà ti sá nígbà tí wọ́n rí pé wọ́n ń sọ̀kò fún yín ah, tóun náà ní dorí ara ẹ̀ ní ẹ o ẹ má fi ìdájọ́ sí ọwọ́ ara yín. mo mọ̀ pé ẹ̀ ń fi ẹ̀hónú yín hàn ni kò dẹ̀ sí ẹ̀ṣẹ̀ níbi kéèyàn sọ tó ń bẹ nínú ẹ̀ jáde ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ kinní kan o ìlú tó bá lọ́ba tó dẹ̀ níjòyè a ní ìjọba lọ́lọ́pàá kí ni rísì tá a máa fi fi ọwọ́ ara wa ṣèdájọ́ ó ti yé mi ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ bíbélì kan tó sọ wípé ẹ má ṣe dá ẹnikẹ́ni lẹ́jọ́ torí ká má bàa dá yín lẹ́jọ́. bàbá olóye ṣùgbọ́n ẹ mọ̀ pé gbogbo nǹkan tí yàá yìí ṣe kò dáa ẹ jọ̀ọ́ mo mọ̀ pé kò dáa ṣùgbọ́n kì í ṣàwa la máa ṣe ìdájọ́ yẹn ẹ jẹ́ ká máa mú màmá yìí lọ sọ́dọ̀ kábíyèsí. Ah, bàbá olóye gbogbo ará ìlú nìyá yìí ti pàjẹ́ tán àwa yóò sì pa bẹ́ẹ̀ ni àwọn kan ló wí. mo ti gbọ́ mò ń bọ̀ lórí yẹn bọ̀dá mi ẹ jọ ẹ̀ sọ̀rọ̀ kan lẹ́lẹ́ẹ̀kan ọ̀rọ̀ yẹn ò yé mi ẹ eh, eh, o ẹ ṣeun tíyàn dá jàre sẹ́rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti tèmi lórí mi fẹ́ rojọ́ púpọ̀ ọlá tí mọ̀mí ẹ̀sìn jẹ́ ni pé ọmọ tí wọ́n bí wọ́n ń bá mi jó kọ because I am prophet Salumaja alago méjì àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣé ẹ wá ní mọ̀mọ́ tẹ̀ ń wò yìí. ẹ jọ ọ̀rọ̀ yín náà dáa eh, ojú òní ti gbogbo wa. irọ́ mo lè sọ ọ̀rọ̀ tó ẹ̀ èmi ìfẹ́ kẹ́yìn ọ̀pá àmàgógó mi lẹ́nu torí tí èèyàn bá pa ọ̀rọ̀ mọ́ mi nú ọmọ ẹ̀ ń ṣe mí kàtàkàtà ni gẹ́gẹ́ bíi tí mo máa ń bábọ̀ ni pé ní ìlú òdìkejì ọ̀dọ̀ wa wọ́n sọ pé àwọn kan rí omi wọ́n tóbi mẹ́fà nígbà tá a wá ṣèwádìí lọ bí alẹ́ lálá tá a lọ ọ̀dọ̀ àwọn oníṣègùn ìpadàbọ̀ àbíjá wọn ni pé wọ́n lọ́wọ́ wọn mẹ́yìn ni. gbogbo wa burú tó ń ṣẹlẹ̀ yìí kò ní ṣẹlẹ̀ mọ́ ọ̀rọ̀ yín dáa Yorùbá sọ̀rọ̀ wọ́n ní àgbàlagbà tí ò níṣẹ́ òun ló ń bá wọn sìnkú àbíkú ẹ̀ẹ́rì tá a máa bóòrùn yìí lọ bóòrùn yìí bọ̀ bí àbùrọ̀dá bàràǹdà nígbà tí ò bá ti ṣiṣẹ́ wọ́n ní kí ojú fọ́ kétí di kàlàáfíà ti wà ní àlàáfíà wo ló tún wà kì í ṣẹjọ́ yín ihun tí Olódùmarè fi ta ìyàn sí yín nínú agbada ni ẹ wá jọ o ṣe é mọ̀ òfin dẹ̀ wà nílùú ẹ jọ bẹ́ẹ̀ bá bọ ọ̀wọ̀ fún àwa olóyè ẹ bọ̀wọ̀ fọ́ba ìdájọ́ màmá yìí tó bá tiẹ̀ wá já sí pé àjẹ́ náà ní tá a discover tífà sọ fún wa a máa ànọ́ọ̀sì ọjọ́ tí wọ́n máa pa. ṣùgbọ́n láàrin ìjọ mẹ́ta fún wa ní èsì. kábíyèsí olúwa mi o àfi kó lódùmarè ó máa ṣọ́ wa ni tí kì bá kí ṣe wípé ọpẹ́lọpẹ́ olóyè òsì. lóde ó rẹ̀ yín ni are you so stupid to that extent? mo máa ń wọ̀nù yín anytime pé kẹ́ ẹ máa fi làákàyè sọ̀rọ̀ gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ láìsọ nílùú níyín ẹ jọ̀ọ́ jáde kábíyèsí olóyè sàkọ̀tún. tí kì bá kí ṣe wípé ọpẹ́lọpẹ́ olóyè sàkọ̀tún tó gba ìyá wa ni olúwa mi èyí tá à ń wí yìí kó làbá máa wí. bẹ́tà sẹ́ẹ̀rì pọ̀rọ̀ yẹn mọ́pọ̀ lọ wá ẹ̀ ní jèrè abẹ́ ẹ̀ jèrè ni mo fẹ́ wí kábíyèsí jẹ̀rẹ̀. ẹ ẹ kí ni wọn wá fẹ́ sọ̀lúdà lé mi lórí báyìí ìyá tí àwọn ọmọ ẹ̀ ṣe kú ṣé ó ti wá di pé gbogbo àwọn tí ìṣẹ̀lẹ̀ ibú bá ń ṣẹlẹ̀ sí àjẹ́ ni wọ́n. ẹ jọ̀ọ́ kábíyèsí o kẹ́ ẹ má sọ pọ̀rọ̀ mi pọ̀ torí gbogbo wa náà nìsín nígbà tí a lọ mú màmá láàrin èrò níbi tí wọ́n ti fẹ́ sọ wọn ló kò bíi ti Jésù a ò béèrè àwọn nǹkan tó yẹ ká béèrè kò yẹ ká tẹ màmá Soliu náà nínú pé ṣé ni wọn torí tí àwọn èèyàn sọ ẹ àjẹ́ ni ẹ ó da olóyè ẹ ọ wàá ṣe nǹkan kan fún mi báyìí lákọ̀ọ́kọ́ ó kọ́ a ní ó mú lọ lé láti lọ tọ́jú wàá mú lọ lé ìwòsàn wàá lọ bá mi ṣètọ́jú ẹ̀ dáadáa sórí gbogbo iye tí o bá wá ná wàá sọ fún mi láàfin ààfin ò mójútó. Hmm, kábíyèsí kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ ojú òní tì yín láéláé hmm, mo fẹ́ gẹ́gẹ́ mu wá bí àbá ni kì í ṣàṣẹ ẹ̀yin ò ṣe jẹ́ kí n wá dókítà tó máa tírìtì wọn kí n dẹ̀ mú àwọn méjèèjì lọ sọ́dọ̀ màmá wa ká yanjú ẹ̀ síbẹ̀ yẹn ká ẹ̀ dé. èsì ìfọkànwájúlẹ̀ a ní òun lọ sílé ìwòsàn kó o dẹ̀ jẹ́ kó di mímọ̀ fún gbogbo aráàlú pé kàn jọ̀ọ́ èmi náà forí adé bẹ̀ wò kí wọ́n má kọ́ má ṣerú kọ́ má dàrú ẹ̀ làṣà bọ̀. kábíyèsí o. ẹ wo màmá mo fẹ́ kí ẹ fi ọkàn yín balẹ̀ o ẹ máa lo oògùn yín dáadáa kẹ̀dẹ̀ máa jẹun ṣẹ́ẹ̀rí fadékẹ́mi ọmọ yín kì í ṣọmọ yín kéré mọ́ o ó máa lọ bẹ̀rẹ̀ léèwé lọ́dọ̀ mi àwọn tó jẹ́ sẹ́ẹ̀tì ẹ̀ náà kéékèèké ọ̀dọ̀ mi náà wà ńgbà tẹ́ ẹ máa fi padà rí fadékẹ́mi ìyàtọ̀ àti débà ṣùgbọ́n ẹ má ronú. ìrònú ìsílẹ̀ yín o ẹ jọ̀ọ́ mo fọlọ́run bá bẹ̀ yín o. fadékẹ́mi mi ilẹ̀ olómù àwọn náà wọ́n náà. ẹ máa wọlé lọ màmá ẹ máa wọlé lọ ti yín iṣó ti yé yín màmá ẹ máa ronú o. màmá. ẹ báwo ni. ṣé ẹ ń lo oògùn yín dáadáa ẹ wò ó ṣe rí n tó ṣẹlẹ̀ sí yìí nínú ìlú yìí kò tún ní ṣẹlẹ̀ mọ́ torí mo ti ní kí wọ́n lo agogo káàkiri pé ọmọ tó bá tún sọ́rọ̀ aṣọ bẹ́ẹ̀ ṣòro yóò kàn nínú yọ bẹ́ẹ̀ ni. ṣé ẹ rí màmá ẹ máa gbádùn ààyè yín òótọ́ ni kábíyèsí sọ yẹn o ṣe rí even though pàápàá nínú ìlú wọn ti organize àwọn mòbó ọmọkọ́mọ tó bá fi òkò ṣeré lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn kì í ṣe jíjù o ànàdákú ni wọ́n gbọ́dọ̀ gbé hospital sòtórí ìdí èyí ẹ máa gbádùn gbogbo àwọn ibi tẹ́ ẹ ti lọ máa lọ ra nǹkan tẹ́ ẹ máa máa yọ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ ògiri yẹn ẹ má jẹ́ kẹ́nìbọ̀dì sìn yín lọ sótìlẹ́ yín àti làgò kiri ẹ̀ tó bá dánrú ẹ̀ làṣà wọn àbẹ orí ẹ̀ sógun. bọ́mọ kan bá tún dánrú ẹ̀ wò ìlú ọ̀pọ̀lọpọ̀ ṣépè fọmọ náà ni ní tìlú òkè ọ̀hún. bóyá jẹ́ nìyẹn màmá àwọn olóyè àtúmọ̀ àwọn awòye ẹ pẹ̀lẹ́. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. àṣẹ màmá. ó dàbọ̀ màmá. ó dàbọ̀. ẹ jẹ́ wo. ìsàkọ̀tún. èmi mà nìyẹn. ìsàkọ̀tún sàkọ̀tún. Ayẹni Ayẹni hmm. hmm. èmi ló dé tíwọ náà tún á sá fún mi ó ti ẹ̀tọ́ sí gbogbo èèyàn sọ́tọ̀ sí wọ́tọ̀ jọmọ bàbá mi tíwọ náà mọ̀ sá lórí gbogbo tí ń ṣẹlẹ̀ yìí elédùà ló hàn sí i tẹ́síbíù mi tí mo gbẹ́mìí lére ó sì ṣèlérí pọ́mọ tọ́jú mi àmọ́ bẹ̀ ń wò gbogbo ń tọ́ ń ṣe tẹ́lẹ̀ kò sí kankan tọ́ ọ ṣe mọ́ èmi mo fi sí ọ. ẹgbẹ́ mi èmi sá ẹni mo sá ń bí ṣé o tó déyàn ń sáàṣì ilé yín dẹ̀ ń wò yìí ó ti dẹ̀rù jẹjẹ èèyàn ní sá ah, ẹ̀yin ọ̀gbọ́n tí gbogbo òlù ń wí ni ṣé bí etí bá tẹ̀ ń dùn yẹn ṣé ojú tó ń dùn onítọ̀ ni tani ọmọ inú ìlú yìí èèyàn ní sọ́ra kó tó wo ibi tí ó lọ olúwa kọ̀rí bí àwa lọ bọ́ àsìkò táwọn èèyàn yín tí wọ́n wà ní ìfẹ́ǹsẹ̀ pàdé bí pírẹ́sidẹ̀ntì ní ọ̀yàwó èrìjú ní wọn ni bí vice president àwọn agbẹ́fọ̀tí fúlùwà rẹ̀ ẹ̀ ṣé wọ́n wà lọ́tọ̀ fọ́ọ̀rù mi létí pẹ̀lú kọ́ndíṣẹ́ tí mo wà yìí èmi tí mò ń sá tèmi yé mi n ò sì sá o ẹ má ti fi sísá mú mi o ẹ jọ o ẹ má ti fi sísá mú mi o mo mọ àwọn èèyàn yín bẹ́ẹ̀ yóò tẹ́ rí gbogbo ẹ̀ àrí ìjẹ́ ń ṣe nù kíní tẹlifíṣàn táwọn wo lábúlé o àmọ́ bí wọ́n ti ń ṣe o ṣé o bá mi yé yín ẹ jọ èmi ni mò ń sáàtì tèmi yé mi ṣé gbọ́dọ̀ ẹ̀ bá kó sásìkò àsìkò tẹ́ ẹ̀ ń ṣe pàdé lọ́wọ́ níwọ̀n tẹ́ ìgbà yẹn tí bọ́jà gbànú ni ẹ fún títún ṣú mẹ́ta rẹ̀ ṣé pẹ̀lú bí mo ti rí iná èyẹ gbọ́dọ̀ máa ṣù ẹni ayé ṣe mo ṣe tó kó lọ ọ̀tà kí sẹ́ni kọ̀tà ló kó lọ ẹ jọ ń wọ̀n sá ẹ wo dájú máa wá bí ìkan yìí yọba tó ń tẹ̀yàn sá sí ìjọ tí mo wá bí kẹ́yìn tí eh, kí lórúkọ eh, ìyẹ́misí yín mo níbo lọ́ọ́ lọ tọ́pẹ́ kó tó dé ojú lásán báyìí lẹ́mọ́ mi láì fún mi pàṣẹ mo ṣubú lẹ́ẹ̀mejì tó délé ìyìn ẹni fún mi pàṣẹ yìí mẹ́ ìdí làmì mẹ́lẹ̀ wọn mọ́ ìfiri gbọ̀n mo ti délẹ̀ ìwì èmi ò yẹra fún yín o ẹ má tòtí bi eléyìí òmò mi wọ́n mọ̀ débi ṣùgbọ́n kò ní máa jálẹ̀ kò ní máa jálẹ̀. ayé ọ̀dà mo dá sí bí òdì mo gbọ́kànlé rèé gbogbo ohun tí ìṣẹ̀lẹ̀ ó yí ọ elédùà ó yí ọ o. ẹsùn bíi ìdá ẹgbẹ́ kan lè hmm, ọjọ́ lẹ́dùà lóòótọ́ èmi àbáyé jiyàn o wọn pè é ní kankan o ṣùgbọ́n mọ́mọ́ tí gbogbo aráàlú sọ etí wá sì ti kún. dear. Ah, báwo ni. mo ok. Ah, ẹ pé inú léyìí o fadékẹ́mi ńkọ́. ó ní yẹn. ó ní yẹn. kí ló ṣe tó lọ dájú kò síbẹ̀. mo kò wà mo dín inú. anyway ẹ wo ẹ mójútó wọn yìí o èmi ń lọ bí ṣẹ́ńtì mi nìyẹn. ìfẹ́. Hmm. ìfẹ́ ìfẹ́ <laughs> ẹ̀yin twins ibi tí wọ́n rán gbọ́ ẹ̀ tí lọ ni. ajẹfẹ lọ náà nàfẹ gba mọ́tò mọmí ìfẹ́. ẹfẹ gba mọ́tò mọmí ìfẹ́. mo ṣáàtì fún yín kì ẹ dẹ máa lọ. Ah, ah, ẹ wá ẹ ní sọ pé ẹ ra epo sí mọ́tò yẹn kẹtù gbé lọ. Ah, ẹ má pẹ̀sà ẹgbà ẹgbà ẹgbà let's go there mú kí mú kí lọ. sọ fún mi. two ó ṣàrí pé ọmọ mi ń bẹ ṣeré ṣé dádì ìfẹ́ ló ṣe ẹni àbí mi. ó kàn wẹ̀ kó dákẹ́ ni àbí ẹ̀yà gbé àbúrò ẹ̀ dání kí n sáré lọ oúnjẹ tí mo sì fi ṣe ṣùgbọ́n. I'm coming. ọ̀nà ìyàwó ti tèmi irú ọ̀rí burúkú wo nù. ẹyin gbọ́pá kẹ́ ẹ máa gbà fún lè. àtọ̀dá akẹ́yàn náà kẹ́sẹ̀ nàyàwó níyàwó irú ọ̀rí burúkú wo nù. ẹ kọlẹ̀kùn. ṣé bí ni. bí báyìí ni. ilé bí ni. ibi ni. ẹ káre jàre ẹ káre olówó orí mi ẹ kọlẹ̀kùn. wèrè tó ná ìyàwó mi kọ́ bàtà lórí ibu igi àrèrè ń sílẹ̀kùn wèrè tó ná ìyàwó mi kọ́ bàtà lẹ́kùn yẹn dáadáa. mọ̀ ń kàn mọ̀ ń kàn. ẹ kọ́ lẹ́kùn yẹn dáadáa. gbọ́ wèrè tí ọba na ìyàwó mi kọ́bọ̀ ta. ṣébi ni ṣébi ni. èmi àti wọn lájọ já lójó lẹ́kùn. ẹ ká sọjá rè. apóǹgbẹ ìyàwó mi rèé tó ti yé nìsín mo wà nù ilé nígbà mo wà nù ilé torí mo ṣe jí láàárọ̀ yìí náà ni mo jí nígbà mo wá jí mo wá bu omi mo wá lọ sí balùwẹ̀ nígbà mo á tán mo bu omi sórí ọwọ́ wálẹ̀ èmi wá jáde ń balùwẹ̀ ń tèmi ni mo bá mú tó wẹ̀ ni mo kàn rán mọ́dì kọ̀pẹ́ tí mo wọṣọ tán ni ìyàwó mi bá dé wá ní pẹ́pẹ́ sí o ẹnìkan náà wọn á débi èmi máa ń fìbì nílùú lẹkùn mò ń fìbì nílùú lẹkùn èmi ẹja àwọn apẹyìn èèyàn gidi báyìí ẹnbẹ nínú orí ilé báyìí ẹ dákun onítọ̀hún yẹn bá ń wá díẹ̀ kẹ́ ẹ pè bọ́ta báyìí. èmi ni mo nà yàwó yàwó yóò gbọ́rọ̀ ṣé wèrè lẹ fẹ́ níyàwó ni. ẹtú débi kan ẹtú mọ̀ọ́rọ̀ sọ ẹni kan bá yín polùsì náà jàdí ṣé mi lòlùsì. ẹyin lẹ́nu. èmi mú náà ẹ̀yin wa ẹ dododo ṣé ẹni tí ẹ jọjà ni. ẹ já ẹ jọjà ni. eléyìí ìjà èmi àti ẹ̀ la jọjà òun ló bá mi jà wọn á sọ ohun kọkọ mi ó jẹyàn tó burú á bá fà ẹ bá nà tán bí òwò. o ti sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni. ṣégbèrè ni ó ni ìwọ ò gbọ́dọ̀ sọ fún mi pé ẹ mọ tí igọ là ń bọ̀ lọ́dọ̀ ẹ ó rí ikùn rẹ bí bá bi tó kò gbọ́dọ̀ jókòó lé mi lórí ayé èèyàn bàjẹ́ nù sọ fẹ́ sọpọ́ ó sọ pé fẹ́ lọ kó bisi ajá kó lọ kó wa. opc olórí burúkú ọkọ ọgbẹni òṣìṣẹ́ ń kó bisi wèrè olólùn lọ kó wa so nǹkan òun gbọ́dọ̀ tún pọ́ opc mẹ́tàlá rẹ̀ yìí gbọ́gbà yẹn létí èèyàn ya wèrè. ẹ gbọ́ jàre olúwa mi ṣe rí lúlù tẹ lù ún ṣé ọba mi yé ọmọdé mọ́ mi nù ún ṣe é pípé tó wá pè mí bíi pé èèyàn fẹ́ wá pè yà fún yà jẹ ni ṣé èmi àdèrú bí wọn àyè ẹsẹ̀ ti ròyìn ń jẹ́ àmọ́ pojú èèyàn tó jẹ́ tó yàtọ̀ sí títí ń dùn gbogbo ń dànsẹ̀ kàgbá kan ẹ gbọ́ bó ṣe wà ìsun oorun wájú spíkà bàbá lọ pati kéèyàn gbé sí àbí giant báyìí kó sì lọ tí òun náà wà nígbà gbogbo nǹkan òṣìṣẹ́ ẹ gbọ́ bẹ́ẹ̀ ti lù ń da nítorí lẹ́tọ̀ọ́ ráyè wà lé wa pẹ́jẹ́jọ́ sunday lẹ́rọ ayé ẹ̀ máa wá kẹ́kọ̀ọ́ máa bá ń gbà lójú gbà mú bí ẹ̀rọ tẹ̀ mọ́ rotí mọ́ la torí gbà mí wèrè bó ti rí ẹ ti rí tó wọlé bí ẹ̀dùn ara yìí tí bá ń bínú lọ́ba yìí ọmọ lu ara ẹ̀ níta báyìí ni ọmọ nẹsẹ̀ báyìí màmá kúnlẹ̀ tí màmá gbọ́ lọ lórí èmi tí nǹkan kan kún tí ní bá bí tánu o ẹ ṣe ṣe gbọ́. ẹ wò ẹ jẹ́ kí n sọ kínní kan fún ẹ wọ́n ọ̀nà ìyàwó yín dáadáa o torí pé mo fẹ́ pọn mi ń di odò bí ìyàwó yín ṣe bẹ̀rẹ̀ sí ní bú mi nìyẹn mo kàn wo ṣe fún ni o eléyìí tí mo kàn fún yẹn mo kàn fún wọn nìní èmi máa ń pààyàn ni o máa nà pa fáwọn èèyàn ẹ̀mí o tiẹ̀ gbéṣẹ́ ran rárá. ẹ ẹ mọ̀ nà pa ọ̀dọ̀ wọn jẹ́ ìjẹ́bú. ẹ bá bá fa ọkọ mi gan pápá kò ń ṣẹ̀rọ abayin náà tọ́bi owó ni ẹ má jà ilé kan ẹ bá wọn fa ẹ bá wọn fa ẹ bá wọn jà. ẹrẹ rírọ̀ ni mí ẹrẹ rírọ̀ ni mí mò ń já bútẹ́bútẹ́ ẹran rírọ̀ ni mi sólórí ibu ṣọ́ọ̀tì mi pa ṣọ́ọ̀tì mi pa. ẹ̀yin pàpà ẹ lè jà ẹ kọ́ lẹ́nu ilé mi lẹ́nu okun nílé ẹ máa pariwo ẹ máa pariwo mọ́ mi nínú ilé ẹ lè bẹ ẹ lè bẹ lè ìjà eléyìí kékeré yìí eléyìí kékeré yìí eléyìí kékeré yìí. lórí ibu ni ọ kékeré ọ lẹ́wọ̀n ẹ̀gbọ́n ọkùnrin eléyìí bí ẹrin mi ló kọ ẹ̀ wọ́n bá fi ọwọ́ kan palẹ̀ mi báyìí lọ́sàn-án mẹ́lẹ̀ débi wípé pé ìwọ àwọn adébí ṣé ẹnì kan bá jáde wọ́n búrú eléyìí. àwọn ló sọ fún yín pé orí yín ó pé ẹ̀yin náà dá ti yín padà ẹ̀kọ́ lẹ́kùn kẹlẹ́ dá ti yín padà ajẹ́ ìjẹ́ bẹ́ẹ̀ kó sọ oúnjẹ fún yín nílé lálẹ́. ẹ má fi bí oúnjẹ wo wo má fi tó oúnjẹ sí o tó má fi tó oúnjẹ sí ẹ bọ́dà ẹ wò ó ní wọn ò ní jẹun tẹ́ wà sílé ọ̀dọ̀ wa nọ́mbà fourteen nọ́mbà fourteen lọ́dọ̀ wa. akẹ́kìnrin bò rẹ̀ mọ́. tí n bá wà ò ní wà o. má bínú má bínú ó ṣàti dé báyìí. báwo wà ní tíyẹn. dúpẹ́ fọlọ́run o ọmọ mi wà ọkọ ẹ̀ ń kọ ọmọ ẹ̀ ń kọ. Ah, ó mà wà ń bẹ̀ wo ìyá àwa ti ṣètò ah, wà jáde lọ eh, Fadékẹ́mi ọ̀ya let's go. Ah, dádì mi lọ mọ́. kí ló sọ. mo ò lọ mọ́. o ò tẹ̀lé wa lọ mọ́. o ò lọ bo mọ́ ṣé o mọ̀ pé tó ẹ pé ọ̀rẹ́ mi ò dé ṣé o mọ̀ pé ajá ń lọ bí sáà lọ yìí ni wọn lọ fẹ́ gbé yín lọ fún picnic olóòlọ mọ́ dídé kó lọ tí kò máa lọ jọ́. come on stand up dídé. lọmọ sẹ. o ò tẹ́lẹ̀ wa lọ́mọ. wo ẹ máa kópa ẹ jẹ́ àlọ́ntì wa. ìyá rúkà ẹ kú jọ mẹ́ta rúkà ńkọ́. ó lọ sí ibomọ ó yá tí ẹ kọ́kọ́ kó wájú mi lọ get out kó wọlé kó wọlé lọ ọ̀rọ̀ tí òun bá tayé mu rá ẹ máa wọ yà ó. èwo lè a fẹ́ rà báyìí. ṣọláwọ líìlì olóńgbìn ní nǹkan orí ọ̀fọ̀ epo àgbo oúnjẹ wa mú wa. ọyẹ fún lórí ọ̀bọ. orí ọ̀bọ. mélòó. ẹyọ fún àti kí. gbogbo orí olóńgbé ni. bẹ́ẹ̀ kọ́ náà. ẹ̀fún lè pàgó. mélòó ni. ẹyọ fún àdó mẹ́rin. ó di méjì o ìyá ó di mẹ́ta o kò ti pé báyìí o mẹ́rin o kí lẹ tún fẹ́. Mm, ẹ fàtàrẹ. wọ́n so pàjù ẹgbẹ́ kan ẹgbàdé kan ẹgbẹ́wó. àwọn ìgbowó ni. ẹ fún mi ni. a fún yín ni àmọ́ ọmọ tá a gbà ni lọ́mọ mi. ìyín wọn ọmọ tẹ́dọ́ ti hùn. ẹ gbọ́dọ̀ gbé lórí à ìgbowó ni ọmọ yìí làgbà ọmọ yìí làgbà. ọlọ́mọ gbé ọmọ gbé. Mm, mm, mm. ló ṣe ẹ́ tó lọ dájòkó mẹ́. O sí nǹkan. ó dẹ̀ gbóúnjẹ kó láàrin wa lọ dájòkó mẹ́ why. díà kí ló rò pé a máa ṣe sọ̀rọ̀ wọn. ẹ wo ti sùn mi ọmọ yìí ti wọ góńgó ẹ̀mí mi kí ló dé gbogbo nǹkan tá a bá ń ṣe fún ẹ mo máa ń wà mọ́dì ni à ń jẹun bí ń sìn ogún oúnjẹ lọ sọ́hun yẹn ṣé òun lè bá wa jẹun lórí dining table mi ni táwọn èlòmíì bá wọlé láti ta nǹkan ọmọ náà fìyà jẹ. ọ̀dẹ̀ fẹ́ sọ yẹn lẹ́nu fẹ́ sọ wa lẹ́nu ẹ kí ló ní kán ṣe fún ẹ tí wọ́n ṣe fún ẹ. wọ́ndà. wo alátúnṣe ló máa tún ṣe àrẹ àwọn tá a máa ṣe sọ̀rọ̀ ẹ. ọ̀nkú hmm? tó o tiẹ̀ dá lẹ́nu oyè tó ṣe ń wájú yín hmm. ṣé ẹ̀rọ ọmọ ẹ̀ kò kí ń sùn kò ní wo kò ní ṣe akọ kájọ a máa dá sunkún bí olóńgbò tó ń fìyà jẹ mi tí ríru tiẹ̀ rí kò tí ní happy day rí nínú ilé. ẹ̀yin ò dẹ̀ sọ kankan fún mi. àbí. èmi ò kí ń wọ bẹ́ẹ̀dúrúmù wọn o àwọn ṣáà ti ti ṣe ti rúùmù gan tójú mi máa rí no small thing ìròyìn ọmọ yẹn ó kọjá àmójúbà èmi kọ́ tẹ̀sí rò pé bí alọ́jọ́ kan tẹ bá gbé mi dání pé màmá ṣàlàyé fún yín nínú mọ́tò ni ó ní bó ṣe máa ń ṣe mí tẹ understand ẹ̀ ìgbà míì ká máa wo Tom and Jerry kó kọjú sógiri ẹlẹ́gbẹ́ lèmi tẹ máa ń pè tẹ́lẹ̀. ìyá wa àtànúlàfà ti jáde. ìgbà wo ni wọ́n gbóhùn òde.

máa jíṣẹ́ yín o mm. ó dàbọ̀ mà. Mm. Mm. ìyá wa ẹ dákun ẹ wá. ẹ ǹlẹ́ bàbá mi. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ kú iṣẹ́ olúwa wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ kan ni ẹ dákun sẹ́ẹ̀ ní bínú. àwọn ò lè bínú. ọ̀dà Ọ̀rúnmìlà ló rán mi sí yín. ìyá ẹ ní ọmọ kan ní ìkáwọ́ ewu ń bẹ lórí ọmọ yìí ọmọ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò sí ní kàwọ́ yín wà yìí ju gbogbo ẹ̀ lọ alálẹ̀ ò ní já fojú sunkún ọmọ ẹ wò ẹ wá ọmọ náà láwárí gbogbo ibi tó bá wùn kó wà ilé ní ọ̀gbọ́dọ̀ ṣùgbà ń bẹ̀. ìlú èkó ní gbé. ẹ gbọ́dọ̀ wá ọ̀nà láti rí ọmọ náà kẹ́sì rí pé ẹ mú dọ́dọ̀ mi lónìí. ń gbìyànjú bó o ní wàá sí dọ́dọ̀ tí. ọ̀dọ̀ mi ò mú bẹ́ẹ̀ bá ti dé ìdí òfin bẹ́ẹ̀ o ibi wọn ti ń hun aṣọ òfin ẹ ní ẹ ń lọ sí ilé ọlọ́pàá ifá wọn mú yín dọ́dọ̀ mi ẹ gbọ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. léèrè aya àtọmọ rẹ ń kọ́ ṣé kò sí láàbù. ẹ o fadékẹ́mi ni mo mú wá sí abúlé o gbogbo ìṣesí ẹ̀ lẹ́kọ̀ọ́ kò bá tèmi mu táwọn àbúrò ẹ bá jókòó bíbà yìí èyí tó yẹ kó lọ bá wọn kó máa bá wọn ṣeré kò ní bá wọn ṣeré ó máa lọ dá jókòó tiẹ̀ ni tó bá ń jẹun kò ní jẹun ó ti fẹ́ di olórúkún sí èmi lọ́rùn mo ṣe ní kí n dá padà wá sí yaba bóyá tó bá tún rí yín á tún change. o ṣeun o ṣeun má bọ̀ má bọ̀ má bọ̀ èmi hmm? èmi padà sí ìkúnlẹ̀ yẹn torí ilẹ̀ ti o ṣeun bàbá mi ọgùn lé ayọ̀. àmì àmì àmì àmì àmì. màá tún máa bá wa yọjú sí. ìyá náà ṣeun. ó dàbọ̀ mà. nìkan ilé ayé ilé ayé ilé ewu ayé ló máa ń dòrò. ọlọ́run wá bá ẹ o aláwọ̀ wá bá ẹ rẹ̀ ọlọ́run wá bá ẹ o aláwọ̀ wá bá ẹ bẹ̀rù. ọmọ ìyá yín. Hmm. bínú ti rí ń lóbi yàn. ọ̀dà kí ni ó kọ ọmọ yìí. fadékẹ́mi ni. fadékẹ́mi fadékẹ́mi kí ni ìyá yìí ṣe fún ọ tó o fi ń fìyà jẹ. wọn ò ṣe kọ́kọ́ fún mi àbí màmá. kò ṣe nǹkan kan mi bá màmá mi ni. ìyá inú òkùnkùn lẹ́yìn wà ìyẹ́lẹ̀ ń wò ẹ ò rí ẹyẹ fadékẹ́mi pojú kòró kì í pojú kòró jẹ bọ́rọ̀ bá dìkalẹ̀ àwọn àgbàfẹ́ ni wọ́n máa ń jókòó tì í kí ni ìyá yìí ṣe fún ọ tó fi ń fìyà jẹ. awo ṣẹ́rí ìyá tẹ̀ ń wo ìka èèyàn ni. adékàmí èmi mo ṣe fún ọ tó bá wọn. àjíǹ ó ṣe mẹ́wàá ó ti gbàgbé ni èmi ìbídùn mò ń bẹ sọ̀rọ̀ yìí. awo ṣẹ́yìn ìyá tẹ̀ ń wò yìí ó ronú ẹ̀ ó ju tọ́ta àbọ̀n lọ ní tó ṣe fún mi rèé o. ìwọ olórí burúkú adìyẹ ìwọ olórí ibú adìyẹ ilẹ̀ tí mi ṣe wàhálà tí mo gbá ni wàá tó mọ olórí burúkú lẹ́tọ̀jọ́ adìẹ mi ipa mo dáràn tá a dárò èyí wò tá a sun mí ládìẹ adìẹ tó ṣe pé òun ní fi ń sì kejì ara mi ẹ sì mú ẹ sì sún tọmọtọmọ ah, kò wá burú o ìṣọkùnrin ló dárò èyí wò ìṣobìnrin ni kì í ṣe ń fẹsàn o kódà kì í wọ̀ ọ́ fọwọ́ òfò lómi ẹ̀kọ́ ṣe òfò ló ń tọ̀ ṣe wọ́n bá bí gbọ́ ọmọ báyìí kò ní kù kan bẹ́ẹ̀ ni mo sọ ẹ ẹ pé gbígbọ́ ọmọ kò ní kù kan bẹ́ẹ̀ bá ṣe pọ́ dájú adìẹ tó pọ̀ ní fíìsì kejì ara mi ẹ sì mú ẹ sì sún tọmọtọmọ ẹ ti ẹ̀yọ́ ọmọ kúrò ẹ sì sún tọmọtọmọ òfò ló ń tọ̀ wọ́n máa ṣe. ọ̀dà hmm. ju gbogbo ẹ lọ bí ìwọ kọ́ lọ ní nǹkan ọ̀sìn kò kàn ọ́. lóòótọ́ èmi kọ́ ló ṣe é àmọ́ èyí ṣe fún èmi ó burú jáì aago aago yá ojú àṣà ìríbi àwòdì sí rọ́rọ̀ aago aago yá aago aago yá aago aago yá ojú àṣà ìríbi tàwòdì kì í rọ́rọ̀ aago aago yá aago aago yá aago aago yeah aago. agoya. aago. agoya. ojú àṣà ìríbi tàwòdì kì í rọ́rọ̀. aago. agoya. aago. ya. aago. agoya. aago. agoya. ojú àṣà ìríbi tàwòdì rọ́rọ̀. aago. ya. aago ewúrẹ́ wọlé ò kágò ó dohun àmúso àgùntàn wọlé kò kágò ó dohun àmúso àwa wọlé akágò ẹ̀yin alálẹ̀ ẹjọ́ ojú wa ṣe o àdáṣe ní hun ni ìbà kì í hun ni o òréré awọ ayé ló dífá fún ayé ọ̀pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ awọ àtọ̀ ló dífá fátàn òréré lẹ́ ó máa wo ẹ̀rọ ayé rí awọ́wọ́dáwọ ẹ̀ta ẹ̀ta ń tagbá ẹsẹ̀ mẹ́ta ń tàgbó ẹ̀mẹ́ta là á perí bàbá ẹni lórí atán. tó ẹ̀yin alálẹ̀ a tún ti dé lọ́dún yìí o bá a ṣe máa ń ṣe ẹ jẹ́ kójú wa ṣe o nítorí bá a ṣe wá ń ṣe náà lérọ́dọọdún tó fi ń yẹ tẹrú tọmọ nínú ìlú yìí a tún ti dé gbogbo bá a bá ṣe ṣe ẹ jẹ́ kó ṣeé ṣe fún wa tó ìbí dùn ibi táwọn wí la dé yìí o níwọ̀n ọba àgbà tó o ti dára ẹ lójú wípé o sì pé ní obìnrin igbá ajé lòun wò lọ́ọ̀kan yìí wọlé kó o mú òṣùká kó o gbé igbá ajé náà jáde yá nìṣó ire lójú owó rí ire lójú wa ó máa rí. àṣẹ. ẹsẹ̀ àpèlé o ẹ wọ́n ní ọdún kì í jọ ká má rí mo rà ọdọọdún là ń ọdọọdún là ń ráwùsà ọdọọdún òun là ń lórí àtẹ ẹ ìwòye ẹ̀mí ojú wa pé ẹsẹ̀ o àárí bá ti ṣe àárọ̀ náà o eku ake bí eku ẹyẹ bí ẹyẹ ọmọ ènìyàn wá sọ̀rọ̀ bí ọmọ ènìyàn. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ọdọọdún òun là ń ṣe ọdún ajé kojú wa kọ́ pé kó ṣẹ̀mí o àní kì í ṣàṣemọ́ o obì ọdún rèé o. ọdún yìí ó túbọ̀ fún gbogbo wa o. ká má rohun ẹkún o. ká má rohun ìbànújẹ́. ká má rohun òṣè o ṣẹ̀kẹ̀rẹ̀ kì í bá wọn lọ sóde ìbànújẹ́ àní bá wọn lóhùn ìbànújẹ́ ó lọ́wọ́ wá obì kejì rèé tí gbogbo àwọn kábíyèsí wa mẹ́tẹ̀ẹ̀ta tó jókòó yìí ni o ọdún ọpẹ ẹsẹ̀ àpèdè o ìgbà ọdún ọdún kan ni ire ni o. obì yọ. gbogbo ẹ̀yin ará ìlú ẹlẹ́mọ̀rọ̀ ẹ kú ọdún o ẹ kú èyèdú gẹ́gẹ́ bí ẹ ti mọ ohun tí à ń ṣe lónìí ọdún ajé ni ọdún owó ni ajá san gbogbo wa o ìwọ mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ń bá a ṣọdún yìí ní agbára ọlọ́run àṣeyítàmọ́dún. ajé àtẹ̀lẹ́ nìkọ̀ọ̀kan wa délé o. ẹ nísìnyí àwọn èèyàn wa kó wá fi jó dá ọ lára yá. àgbo. Yí ọ̀tọ̀ ọ̀tọ̀ àláwọ̀ àtọ̀ o. Èyí àìkú o, èyí àìrùn. Yí ọ̀bà má ti pépéré ntọ́ lọ́kùn. Wàá má lọ́wọ́, wàá má lẹ́sẹ̀, wàá má tìmọ̀tìmọ̀. Tímọ́tímọ́ lè tí mọ́rí tìmọ̀tìmọ̀ lálọ́mọ̀ ń bẹ̀rù. Ojú kò máa tẹ̀tẹ̀ rẹ́rẹ́. Àgùntàn ọlọ́gbẹ̀mọ̀ kò máa tẹ̀wù sá. Ilé màá ṣì lọ lẹ́yìn obìnrin dùgbẹ́dùgbẹ́. Gbogbo ti kú àbúrò kèrèsè dúlẹ̀ bàbá ẹ̀ àtàwọn àtọ̀gbẹ̀rì pọ̀pọ̀lẹ́. lọ́dẹ̀ tòjúmọ́ nígbà wo bá yọjú ọ̀gbẹ̀rì wa bá bẹ̀rì lẹ́sẹ̀ àtọ́dúnmọ́dún ní ìṣàwọ̀ àtọ́dúnmọ́dún aṣọ́rọ̀bọ̀rọ̀ ní ìṣàwọ̀ aṣọ́rọ̀bọ̀rọ̀ aṣọ́dún ìyá ń ṣe mí tó máa pọ̀ ní mẹ̀sì bẹ́lẹ̀ ní mo dé láì wà ó yà pé mo yà pé lálẹ́. ládé yìí o àbọ̀rẹ̀ kábíyèsí ni o ó yá. ajẹ́kọ̀ọ́ máa jẹ̀rọ ajẹ́rọ dáná ni ajẹ́kọ̀ọ́ máa wà fún àgbà ìmọ̀ta èdè ajẹ́ ọ̀farabà ni o. ajẹ́ ọ̀farabà ni o. ajẹ́ ọ̀farabà ni o. wọ́n ní orí sábúlọ́mọ ògún orí lẹ́mẹ̀rẹ̀ ọmọ àjà ọmọ Ọ̀rúnmìlà elédùà ò ní gbà wá lọ́wọ́ yín o àṣeyí ṣàmọ́dún o ìyá mi ẹ sùn ayọ̀ abara tíntín. ọkọ mi àpékẹ́ kí ló dé. wọ́n ti mú ẹ ìyá mi mú mú bí ibo ìbídùn ni ìbídùn ni fẹ́ tó mú ìyá mi ah, mi dùn ìbídùn ah, ìyá mi ìbídùn ah, olóríire dúró dúró dúró ná hm? ọ̀rẹ́ rẹ ẹ ìbídùn tó rúgbà òòṣà lọ́dún tó kọjá bẹ́ẹ̀ ni ìyá mi ìbídùn òun náà tún ni wọ́n mú lọ́dún òun ni dúró ná dúró hm. má parọ́ fún mi o àjíǹ ó dàbí ẹni pé wọ́n ti ń ṣe ọ láṣọ tó ìyá mi. ẹ. Ah, ah. kí ló wá dé tí fáwọn mú wọ lọ́dún yìí. ìyá mi orí ni. ajẹpọrí ìwèrè ló gbé wáyé ajẹpọrí ibú ti ń tẹ̀lé ọbọ̀ torí èmi ìyá ẹ ah, èmi èmi èmi èmi àríkẹ́ àṣà máa ṣàníṣà lédè ọmọ agbó máa dá gbogbo nǹkan létí ẹgbẹ́ mi ṣe láti kékeré mi èmi ni wọ́n máa ń mú èmi ló ń tọ́ sí kò sì ní padà lẹ́yìn mi ìwọ ọmọ yìí ti ń ṣàṣemáṣe kan ó ti ń ṣàṣemáṣe tí ọba wa rí bẹ́ẹ̀ òpònú ayíradà ẹ aláìníròònú ìwọ tó jẹ́ pé dúró ná dúró báyìí ó jókòó tì mí dúró báyìí dúró báyìí wọ́n wọ́n kí ni ṣèkùn náà tí ọba lọ tẹ̀rù ara ẹ pa kó lórí ara ẹ wò láyé mi àjẹwọlé mi ilé mi lájẹ yìí wà ìwọ ló yẹ kó rúgbọ́ òòṣà yìí ẹ àdìrún tí ẹ bá ọ tí ọba lọ tẹ̀rọ ara ẹ pa kí fá yí òun padà kó sì mú àjùn òkè sọmọ mi. bọ́tà bọ́tà bọ́tà ọmọ yìí ò jọ mí ọmọ yìí ò jẹ́ mi tèmi máa bá mi o ìbí dùn tún ẹ dúró náà. bọ́ọ̀lù tí ì ṣe báwọn o sì látàárọ̀ o ti kó o dé o kò wá ah, dúró náà èdè olúwo nu kò sówó báyìí wo jẹ́ kí n sọ kíríkan fún ọ tí ọba ti sówó kò ṣiṣẹ́ o ṣùgbọ́n tówó bá wà kódà kó jẹ́ pé èèyàn ọgọ́rùn-ún lọ fẹ́ kájọ lọ ṣiṣẹ́ ìlálẹ́ à á ṣe tí ó yanjú. tètè lọ kó lọ wó wá tọba ti kó o dé gbàgbé yòókù. ṣé tó dúró ní àbí bọ́ ọba ti kó o dé ọwọ́ bá mi nù lé. àjírún níbo là ń lọ gùn. Ah, mo ń rèé fi nǹkan wọn tí a mọ̀ lọ. Ah, ah, bọ̀dá kan ni. ẹ̀yin ọmọge wa ẹ mọ̀ kú àṣálẹ́ o ṣé kìí ṣe pé ìmúra tẹ mú yìí ṣé kìí ṣe pé ẹ ń lọ sáàfin nu. wò láwa ṣe. Eh, mo ti rí ìmúra yín náà pé ìmúra àfin ni. àjírún jẹ́ àmà lọ. kí ló dé sọ́ọ̀n bá wa jà tẹ́lẹ̀ ni ṣé bó sáré pàǹkì ni àbí kò síbínú eh, eh, ọgá o.

àti àṣà wa ṣé ẹ mọ̀ yín pé ní ọdún tó kọjá aṣọdún arúgbó gẹ́gẹ́ bí a ṣe ń ṣe é. bẹ́ẹ̀ni ó dàbí ọdún. ọdún. ní ọdún yìí o àwa dá pásọ tún àdá pásọ sí ìbídùn tún ní ipá tún mú o. àwọn ọ̀dọ́ ìlú wọ́n wá ní àwọn fẹ́ fi eré díẹ̀ dá wa ní ara yá ó yá o. ọdún ajé àyájọ́ òní la máa ń ṣe àìsàn ọdún ajé èyí tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ lálẹ́ òní bákan náà a tún máa ń ṣe ètùtù kan fún kábíyèsí gbogbo wa ti gbọ́ lẹ́ǹkan wípé ìbídùn ní ifá tún mú nítorí pé òun larúgbá náà tó tún máa tún rù lọ́dún yìí arúgbá ló sì ń ṣe ètùtù náà àbí bẹ́ẹ̀ kọ́ ẹ àsìkò wa tó ní ìsìn òbí dùn àsìkò tó o omi ètùtù náà rèé o kò ní wun ẹ o. kábíyèsí o kábíyèsí aláyé o kábíyèsí o kábíyèsí o. kádékọ́ lórí o. pẹ̀lẹ́pẹ̀lẹ́ kábíyèsí. omi ìgbóná ojú omi lẹ́sẹ̀. ìbídùn ayé ló ṣe ọ́ ni àbí wọ́n ló ṣe ayé ṣé wọ́n rán ọ ni kò sì bàjẹ́ ń gbà bàbá mi wà ń bẹ̀ kò gbọ́dọ̀ bàjẹ́ lórí mi. èèwọ̀ èèwọ̀. àwa rántí o ẹnì kejì sábúgbà lọ́kọ́. wọn ẹ tààrọ lọfà iná tí wọn bá dádegun ẹyẹ mi won fi sun. ẹyẹ na ẹyẹ dún rẹ ẹyẹ bọ ẹyẹ dún rẹ ó dìgbà bọ ká mẹyẹ awo. ẹ wo ẹ wo ṣe ó ní lọ jẹrẹ ẹ̀yin olóyè ẹsùn mọyì ẹsùn mọyì ẹ̀yin ara ẹ wo gbà mí ah, èyí tó dé yìí ọmọ kan ṣoṣo náà kò ṣẹlẹ̀ rí o. kíkálukú wá lọ kún fún àdúrà. ayé mi o mí o. ẹ sì mọ̀ pé àṣà lùi òní pé bó bá ti rí ewu tẹ́lẹ̀ ìfẹ́ ṣé ẹ mọ̀ gẹ́gẹ́ bí àṣà wa nílẹ̀ yìí tí irú nǹkan bá ìfẹ́ ti ṣẹlẹ̀ ẹni tó bá tọ́ sí lọ́kàn ẹ jẹ́ màá ṣàkóso. ìyá mi ìyá mi àti mi lò. ṣé kò sí ìrànlọ́wọ́ tẹ́ lè ṣe fún mi lórí ọmọdé ìlú ẹ̀yin olóyè ẹ̀ ṣàánú mi ojú kan ẹ̀pà ojú kan ẹ̀rẹ̀ lọmọ mi ò ní kankan bò mí. ẹ wo ìyá wa kò sí agbára kankan tí mo lè sá tó bá láṣẹ kó tó bá bá ní kó ṣe náà la máa ṣe. ìyá wa àfi kí ẹ ṣe sùúrù tó bá láṣẹ. ẹyà bí ọmọ ẹ ṣàánú mi. abẹ́ni lórí ṣiṣẹ́ ọwọ́ ẹ. ó ṣiṣẹ́ ọwọ́ ẹ ara ìlú ń wò mí rà mí. iṣẹ́ tí a fi rán bàrà dẹ́rìn kó pàṣẹ. èyí tí a fi rán àwọn ìjọ ìrìn kí wọ́n jọ kó kí wọ́n jọ jíròrò iṣẹ́ tí a fi rán ẹ̀mí kọjú ègún yàtọ̀ abẹ́dẹ́ àwọn òkèrà abẹ́dẹ́ ọjọ́ ẹ̀yìn rò ṣé kí n bẹ má bẹ má bẹ má bẹ ooo ẹ̀yìn rò mo rí ṣé kí n bẹ. má bẹ má bẹ. èyí ọ̀ràn tó bá ṣe nǹkan náà tí èèyàn kò ṣe rí fún ẹ̀ láyé ẹ̀ ó ti tọ̀tọ̀ náà kójú ẹ̀ náà kó rí ohun tí kò rí fún ẹ̀ láyé ẹ̀ rí. ẹ̀yin rò ṣé ti ń bẹ. àfẹ́dọ́ àwọn ojú wa. mo fojú ayé. ẹ̀yin rò ṣé ti tọ́tọ̀ máa pa ọ́ ẹ̀ lọ ó dáa tó bá jẹ́ bá a mọ̀ ṣáà ẹnikẹ́ni tó ń wò mí ṣíṣù tó fọ́ ọmọ ẹ̀dá mi lóró olúwa ò ní jèrè ọmọ inú abímọ kú kan kì í dùn olúwa ẹ̀ máa kékun ní ọjọ́ ogbó máa fi sunkún ni kò ní jèrè ọmọ àmọ́ mo ní kí wà bẹ́ẹ̀ lórí kò dúró kò pa mí olóò lè pa mí àbí máa fẹ́ràn máa para mi ó ìyàwó di méjì ẹ wá gbà nílùú yìí ní ọlọ́mọ rẹ̀ ẹ gbà ẹ gbà ó jẹ́rìí mo ti ń lọ o bí mo ṣe ń lọ yìí ní òníra báyìí olólùfẹ́. lè bí mi báyìí. Hm, ìyá hm? ẹ ṣe dáa ntẹẹsị tẹ̀sí ọ̀dà ẹ sì ṣèkà títí títí títí ẹgbẹ̀mí èèyàn ẹlẹ́bi ọmọ ìyá ọ̀lẹ́bi. ọmọdé ní í ṣe ọmọdé wo ní í ṣe ṣé ẹ̀ ń ti ọkà abọ́mú gbà náà ni àbí tinú yín lẹ fẹ́ ṣe wáyé òró ń bẹnu yín bíi tọ́ka wòmí fàdékẹ́mi ju gbogbo ẹ̀ lọ ọ ṣàforíjì náà ni kò dáríjì láì kò wípé ara rẹ̀ lọ bá wá padà kò ṣàforíjì fún kí n dáríjì àjíún ń gbọ́ kí n dáríjì o. ìwọ ti gbàgbé pé owó tó dá mi ó lè jọ ta àbọ̀ lọ n ò lè dáríjì ọ láéláé awo èmi ń lọ ibi tí mo ti wá o. èèwọ̀ fadékẹ́mi fadékẹ́mi oríire ò gbọ́dọ̀ gbẹ́bọ àyà ò gbọ́dọ̀ gbèdìdì ìsìnkú ọ̀run ọ̀pẹ̀yìndà táyé ni kó máa bá ọ ṣe fadékẹ́mi o fadékẹ́mi. ọmọ ìyá. o ẹ̀yin ajíroko ẹ̀yin ajírodò o ó yẹ ẹ súré tètè ẹ máa bọ̀ wá o. ibà o ìbálùkóso tí wọn ò gbọdọ̀ kojú síra wọn ìbálùbẹ̀ńbẹ́ abojú lókèlókè ìbàjọ̀gẹ̀dẹ̀ tòun àgbàgbà lónìí mojúbà ẹjọ́ sẹ́ ibẹ̀ yíyẹyẹ mi mànàmáná ẹyẹ tí sojú ọ̀run yòró yòró ìdá ọmọ àforúlà lò ó yẹ ń dé hmm, láàárọ̀ yàrògbó ẹ̀bọ̀ra tí jálá kọpa o laburu yẹkẹ òbẹ̀lẹ́kùn sunkún kẹrù òbẹ̀lẹ́kùn ẹlẹ́kùn sunkún láàárọ̀ yẹ ìṣẹ́jẹ̀ hmm, ó yẹ ń dé olùkóso àyà náà kàtà yẹ́rìyẹ́rì eégún láti yọná lẹ́nu òrìṣà tí bolóko lẹ́rù ságiri lagiri ó lagiri kankan fi gbẹ́dùn bọ̀ ó pagoro tí yájẹ́ ẹ̀bá ọ̀nà ó yànde hmm. ó yá ìfakẹ́mi ìdúró gbogbo là bóṣù àwo ó yá dúró mi tọ́ déhùn ẹ̀mú kó mú ọ ó yá dúró fadékẹ́mi jí padà sáyé bá gbàrí bá sí ọjọ́ kú ayé agbólantagbọ̀nrín ó yá jísáyé fadékẹ́mi ò ndé báwo bá pa wa wa jẹ́ awo kì í pa wa ìjẹ́ akúrí má forúkọ àpékù àbójútó kagógó orúkọ àpárùn ikú tó bá kú ọ̀tá rẹ̀ ti gbà kú àrùn tó bá rùn ọ̀tá rẹ̀ ti gbà rùn ikú dikú ọ̀tá àrùn dàrún òdì kékeré ẹlẹ́yẹ lọ́fẹ̀ẹ́ mi wọ́n poṣó ìbẹ̀ǹbẹ̀ yẹríyẹrí kì í jẹ́ kọ́mọdé roko òde àgbọn adíá fún Ọ̀rúnmìlà nígbà táwọn ẹlẹ́yẹ ń bàjà ó ní kékeré ẹlẹ́yẹ àgbà ẹlẹ́yẹ ẹ gòkè wẹ́ẹ́ wá sí mi ilẹ̀ ò gbọ́dọ̀ legi tẹ̀tẹ̀rẹ̀ wá tẹ̀bẹ̀ bómi bá pa tẹ̀tẹ̀rẹ̀ gúnmọ́jọ́ kí ni tọ́ ìpín ṣe yọ̀bọ̀ ni tọ́ ìpín yọ̀ lónìí ọtí yọ̀bọ̀ lọ́wọ́ ikú ó yá ń dé kọ́ padà wá sáyé wá jẹ́ pé ayé ògbólógbò erin níjí nífẹ̀ ilẹ̀ kékeré ọ̀rọ̀ gbọ́dọ̀ ẹ̀fọ̀ níjí nífìwọ̀ rẹ̀ fọ̀ fèrè ògbólógbò rà ọ̀ níjí nífojú lálẹ́ dé ọ̀run akéré abẹ lórúkọ tí a pè kú awẹ máàmù kankan orúkọ tá pè wá àrùn abọ́lẹ̀ májísá orúkọ tá pè wá àpẹta hmm. ó yá jísáyé ndé. káàṣà. níbi tó dé yẹn ah ah fàdékẹ́mi má jagun bẹ́ẹ̀ mọ́ ó mú báyìí jagun bí ẹrú ah ah jèbù rẹ̀ wò fàdékẹ́mi sórí ibi tó ń bọ̀ yìí kò ń ṣe ilé ẹ o ibi tó ti ń bọ̀ yẹn gan-an ni kò padà sí kó o padà kó lọ bá ìyá àgbà kó o dẹ̀ lọ ṣe gbogbo àtúnṣe tó yẹ kó o ṣe ṣé o ti gbọ́ jọ ọkọ mi bóyá padà padà padà padà padà padà padà kíákíá kíákíá kíá. kíá, kíá, kíá, kíá pẹ̀lẹ́ ọkọ mi ṣó ti gbọ́ ọmọ á gbọ́ràn sí ẹ lẹ́nu ó dàbọ̀ o ó dàbọ̀ o. Fadékẹ́mi <laughs> bẹ́ẹ̀ ni aṣọ pupa kì í bòkúre sáré ndé ọ̀yá dé pẹ̀lẹ́. ọ̀yá dé lè jókòó. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ọ̀tún kúkú ọ̀wọ̀ọ̀wọ̀ mọ́ bẹ́ẹ̀ ni ẹ pẹ̀lẹ́ ìyá mo kí yín kú oríire mo kí yín kú oríire ju gbogbo ẹ lọ ẹ fèyí kọ́gbọ́n o kí gbogbo àwọn obìnrin tó kù náà fèyí kọ́gbọ́n wípé kò sí ohun tí ẹ̀tanú máa ń fà fún ẹ̀dá ju kó múni kọsẹ̀ níwájú Olódùmarè lọ yín ẹ̀tanú ló sun yín dé gbogbo ìwà tí ẹ̀ wù yìí láti kékeré lẹ ti dẹ́sẹ̀ ó wá dọjọ́ gbó ẹ̀san dé bá yín èyí fi hàn wá wípé kò sí ohun tí a lè ṣe láyé tá à ní kẹsàn rẹ̀ á kẹsàn ká tó kúrò láyé á sì tún kẹsàn níwájú olódùmarè mo wá bá yín dúpẹ́ púpọ̀ torí ọmọ náà òun náà ò bá ti ṣègbé o ṣùgbọ́n nítorí ẹ̀sìn tẹ́ ń sìn amúmiri wípé ẹ súnmọ́ lódùmarè púpọ̀ èyí nìyí tí olódùmarè fi ṣàforíjì fún yín ẹ má wàá jìnnà sólódùmarè ẹ súnmọ́ ọlọ́run tipẹ́tipẹ́ ẹ ní fojú sunkún ọmọ ẹ wo gbogbo ẹ̀mí tẹ́ ẹ ti pàdánù hmm? ẹ ti fojú sunkún ọmọ púpọ̀ ṣùgbọ́n èyí ti dópin ẹ máa wá tọrọ àforíjì níwájú olódùmarè títí tí ọjọ́ kú fi dé olódùmarè ó ṣàforíjì fún ọmọ ìmọ̀ràn lóòótọ́ mi.